الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته يبقى شيء أدوكم الله nífẹ̀ẹ́ ọba tó mójú tó wà láti tọ́wọ́ ìfẹ́ àti ìgbẹ́ fún àlejò Muhammad àti الأحسان في تمرين رجال الحملات الأحسان mẹ́rùn tó borí eléyìí. Ihun tó fọ àkọlé yìí. Àwọn tí ń tẹ̀lé ìwé ìṣẹ̀lẹ̀ ìdílé síbẹ̀. Òun náà ní pé ìjọ ìṣẹ̀lẹ̀ wọlé wá sọ̀rọ̀ wá nípa pé. ti lè tó ọ̀ọ́kà lóṣù ọ̀yọ́ rẹ̀ ọ̀ dàbọ̀ owó ní ìlú ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ pé ẹni tó súnmọ́ ní Islam òun náà bí a sọ pé káfíńtì sọmọ bí ṣùgbọ́n ìfètòsọmọ bíbí inú Islam yẹ tẹ́lẹ̀ ọ yàtọ̀ gédégbé sí ìfètòsọ́mọ bíbí èdè pé àwùjọ wa ń polongo rẹ̀ apapọ̀ láwọn ibì kan ayàtọ̀ láwọn mìíràn lára ń tọ́pa àkọlé yìí bákan náà lára ń tọ́pa àkọlé yìí òun náà ni ó ti di ìyá àjàkadì láàrin lọ́kọ tọkọ sọ kó tó gẹ́ẹ́ à mo níyàwó méjì mo ní mẹ́ta wọ́n ti bí mẹ́fà wọ́n ti bí márùn lókè inú yìí náà ti bí mẹ́rin ẹ̀rọ papọ̀ ọjọ́ náà lógún à ó tó gẹ́ẹ́ ẹ̀jẹ̀ ajá bí ọmọ ilẹ̀ ti fún ọkọ máa kígbe pé ó tó gẹ́ẹ́ àwọn ìyàwó máa wò pé ń bọ́lá sí ìbí ìjọba sọ̀rọ̀ láàmú. àbí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ọkọ ní wo pé kí ni mo ti bì wọ́n sẹ̀ bí mẹ́ta wọ́n sẹ̀ bí mẹ́rin àti ẹ̀gbẹ́ tó sẹ̀ bí mẹ́fà tóun ti bí mẹ́fà ń tiẹ̀ ìwé tí lẹ́yìn bí mẹ́ta àti mẹ́rin ti náà bí iná ẹ̀ tó táwọn obìnrin náà máa ké pé èyí mo bí iná ẹ̀ tó ọlọ́run bó ba mi wò ó látara orientation ti fi ẹni ọba lọ iléèwé indirect wọn ò ní sọ pé náà làwọn ń kọ ṣùgbọ́n wọ́n kọ níbi general education pé ọmọ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ nì ọba ti bí wọn ọba ó ti tó ọlọ́run bọ́ bá wa wò kí ni islam sọ lórí ẹ̀ ọlọ́run bọ́ bá yẹn ọlá ó fún ọdún sọ́tò ká ìyẹn kọ́ ẹni tí kà sọ sí ti pé alimọ́ọ̀lù wọlé balọ́ọ̀nù. زينة الحياة الدنيا owó nípa sọ pé dúkìá àti àwọn ọmọ ọ̀ṣọ́ ilé ayé ni wọ́n jẹ́ ẹni aláwọn bá jogún dúkìá fún tọ́láwọn bá jogún ọmọ fún ààyè ń bẹ lọ́dọ̀ ẹ̀ ẹni aláwọn bá jogún dúkìá fún ṣùgbọ́n tí ọ̀ṣọ́ ọmọ ń ilé ayé wa ẹni tọ́nà bá jogún ọmọ fún rẹpẹtẹ ṣùgbọ́n òsì tó fi jì kí ẹ̀ yóò máa wò pé káwọn ọmọ yìí ó fi sunkún mọ́ òun lójú kókùn bí wọn bá pẹ́rẹ́ ṣùgbọ́n tọ́nà bá jogún méjèèjì fún ni alimáàlì wàlìbánọ́ọ̀nù méjèèjì ọlọ́run bá pè fún wa lókè zínàtú àlẹ́hàyà ti dúnìyà ọ̀ṣọ́ ni wọ́n jẹ́ ilé ayé fún wa. bákan náà ọlọ́run bá sọ fún ọdún sọ́ọ̀tù náà ní àyà ẹlẹ́ẹ̀kẹ́ wá tẹ́lẹ̀ kejìlá ọlọ́run bá ń gba ẹnu ànábì wa náà sọ̀rọ̀ pé ọkùnjù tẹ́sìrò rọ́bà kan nínú ẹ̀kọ́ká ẹnẹ́kọ́ fáárọ́ èmi ànábì náà sọ fún àwọn èèyàn mi pé ẹ wá fòójì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba yìí ọba tí máa ń gba àforíjì ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yóò sì lè sàmà alaykum midrara yóò máa sọ òjò kalẹ̀ fún yín ní sísẹ̀ntẹ̀lé ọ̀yọ̀ nídìí fún mi àmùwà lẹ́nu ọba ní yóò tó wájú ọ̀pọ̀ fún yín dúkìá yín ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bì mọ́tọ́ pọ̀ ẹ̀jẹ̀ àdàkùn jẹ̀ náà.

àjọ ọ̀pọ̀ fún yín kẹ́ a dúkìá pọ́pọ́ bákan na ọmọ yẹn ọ̀pọ̀ bẹ àwọn wa kọ́mọ ọwọ́ fún wa ni yàrá bímọ tó pọ̀ abẹ́ ìkòwòrè lọ́wọ́ kásúlé mọ̀ bẹ́ẹ̀ ó ń wa Muhammad sallallahu alaihi náà nínú àdéhùn afáwa máa ń ké ìbọn ìyáàsá ìyáàsá lọ́gbà wa onípàdé bíi àwọn ọmọ sọ̀rọ̀ láti bá ẹgbẹ́ ṣàdéhùwájú àdéhùwájú dáríwájú ìjà ẹ fẹ́ àwọn obìnrin tó ti fẹ́ nífẹ̀ẹ́ sí bákan náà tí wọ́n máa bímọ fún yín àwọn olùmọ̀ pé kí ni ìtumọ̀ àdéhùwádùn àdéhùwádùn òun náà ni àdéhùwádùn àdéhùwádùn èyí tó ṣe pé yóò bímọ tí ó pọ̀ yóò máa bímọ pọ́pọ̀ ọba lóyún ẹyọ kan mẹ́ta ni wọ́n sọ ọ́ lẹ́kùn yìí lẹ́sẹ̀ náà tọba tún yá tún bí kan lọ tún bí kan lọ ó tún yá báyìí ìbẹ̀rẹ̀ ló tún bí tẹ̀lé orí ńlá ni orí ńlá ni àgbáyé ló dorí wa ní òde ń hùn ìyá nílà àkàyè mọ́ àkàyè tuntun wọ́n bá yé wa jẹ́ ọlọ́run sì ń jẹ́ wọ́n rí bàjẹ́. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdúrà táwa ní ọgbàgbé tó ṣe fún àfàwà anes ọmọ Malik àfàwà Anas ọmọ Malik sọ pé dáhà ní Rasulullah sallallahu alaihi wasallam ọ̀fà wọ́n ní pé ànábì sáà dúà fáwọn ànábì sáà dúà fáwọn ọwọ́ àtọ́lá ìpè aláhùnmá àṣìrò máa dàgbò wọ̀ wáládàgbò wà á tẹ̀lé àyàtà ìrìwáyà wà á tẹ̀lé ọmọrà èrè olúwa dákun bá ń jẹ́ kí dúkìá mẹ́sì ọ̀pọ̀ bá fún lọ́mọ tó pọ̀ bá ń gùn lẹ́nu ká lè mọ̀ pé kéèyàn ò bímọ tó pọ̀ nínú ìsìláàmù wa yìí ìpìlẹ̀ oore ni oore ni gbáà tọ́lọ́mù bá jogún ọmọ fún yẹn afọwọ́ ní sìgá jẹ́ wọ́n sàlàyé fún wọn sọ yìí Bukhari pé fa akthara Allahu azza wa jalla mali ọlọ́run ọba wá jẹ́ kí dúkìá mi ọ pọ̀ tèmi náà rí débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá àwọn tí wọ́n táwọn èèyàn mi fi ń sí ọrọ̀ ẹ̀ẹ̀mejì lè so wọ́n máa ń ẹ̀ẹ̀kan lè so wọ́n máa ń wù lọ́dún ọlọ́run bá jẹ́ kéde ẹbí tèmi ọmọ àwùjọ ẹ̀ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀mejì ló wù látara àdó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ ni pé wọ́n wúlí dá ìsọ́lẹ̀bí ní àtúwọ̀sí ta àwùjọ wọ́n wá jogún ọmọ fún mi láti ìbàdí mi ìbàdí mi ọmọ ọgọ́rùn-ún àti mẹ́fà ọmọ mélòó ọgọ́rùn-ún àti mẹ́fà. onítayọ ìyàwó mẹ́rin lẹ́ẹ̀kan náà onítayọ ìyàwó mẹ́rin náà gbogbo ìyàwó tí ń bẹ lọ́dọ̀ àfàwọ hánà wọn ka gbogbo ẹ àtàwọn èyí lọ àwọn èyí tó àtàwọn gbogbo wọn ò ju gbogbo wọn ò ju ọmọ wọn ò sì kásán fáwọn ló bímọ òwò wọn. eléyìí ló jẹ́ ìwà nípa pé tóbi bá bí mẹ́rin lónìí tó bí márùn tí ń sọ pé tó gẹ́ orientation tó gbà ní ẹ má wulẹ̀ fún orientation tó gbà ní kéèyàn bí mẹ́rin tó bí márùn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ bí sìmẹ̀tà nínú ẹ̀sìn ọlọ́run ni o àṣọ ayé tá ń lò yìí o ṣùgbọ́n ayé tá ń lò yẹn ní ọdún ah! yóò ní pé ah! ọ̀gá tún lè lò àwọn kan bẹ dé pé méjì náà wọ́n dì àwọn kan bẹ dé pé mẹ́ta náà wọ́n dì fún èso rọ̀ kó tó gẹ́ èmi wá tún bí márùn ìyàwó mi ni o tún bí sí èmi nìkan kọ́ ni mo jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ mi yóò tún máa fi sakọ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó sì jẹ́ pé tóbi wọn bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ tó bá tiẹ̀ bíjọ́sìn nìkan tó bá ti di méjìlá tí wọ́n ń sọ yẹn á máa ní a wọlé tí wọn náà tó tíráì tó bá bímọ tó bá ti bíjọ́sìn ẹ̀yọ̀ kan o lè fàyè lẹ̀ fún bí mi náà kó wúlò tó bí tó bí mi náà bá tó bí dọ́sìn kan yóò di mélòó lọ́dọ̀ ọkọ ó tún fẹ́ tẹ̀ta òun bí mẹ́wàá péré lọ́jọ́ kí ni o lọ́jọ́ tàbí fọ́ ó tún fẹ́ kẹrin òun ò tiẹ̀ bí ara méje péré náà lórí nílẹ̀ ní ọjọ́ fọ́kọ ọtún wà ní ọlọ́run fún àgbàkà sí ogójì àti ọ̀kan yẹn náà tó èèyàn ní òbí ìfẹ́ kan ṣùgbọ́n àwùjọ wa yìí ọba nkẹjẹ fún wa púpọ̀ kò sí bẹ́ńbẹ́ tí wọ́n fi kó bá wa kò sí tó ṣe pé tẹ́ẹ̀bẹ́ rẹ nìkan tó ṣe pé ó lóun fẹ́ fètò sọmọ bíbí láwùjọ wa kì ṣe ohun táwọn àbá sọ ní bíbí sọmọ bíbí kò sì ní ronú sí kò sì ní ronú sí gbogbo ẹnu àwọn àfáà ló sì kù yẹ́nyẹ́ pé tó bá fẹ́ fètò sọmọ bíbí ọgbọ́dọ̀ jẹ́ torí òsì tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé torí òsì ni òsì yẹn náà ni wọ́n pa ọ́ ó gbé náà wọn fà lóko lórí ilé ewọ ní àgbọ̀dọ̀ ṣe torí òsì nípa odidi ayà méjì lọ́wọ́ fún lórí ẹ̀ nusratu lè sara àti nusratu lè nà ọlọ́run bá ní pé wala taqtulu awladakum khashyata imlaq nínú ayà kan ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín nítorí òṣì ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín nítorí òṣì nánú nàrùsùkù kan wọ́n yí àwọn àwọn aládùúgbò ń fún yìí àtàwọn náà nínú ayé àmì hàn wọ́n yí àwọn àwọn aládùúgbò fún àwọn ọmọ yín fẹ́ torí wáyé àtẹ̀yí eléyìí ló jẹ́ wa nípa pé ìhun tí ó jẹ ká fètò sọmọ bíbí ájà ni ó béèrè dọ̀rúrọ̀ ni ó béèrè necessity ni ó bí ọ̀wà yìí lórí condition ni ọ̀wà yìí lórí ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ rárá kí làwọn tí ó jẹ jẹ pé a lè fètò a ti lè fètò sọmọ bíbí àwọn olùmọ̀ wọ́n ní pé tá a bá rí obìnrin tó yẹ pé ó ti bímọ tó pọ̀ dáadáa kápájú làáfà ẹnu báàsì wọ́n bí wọ́n lọ́wọ́ lórí ẹ̀ pé sómi ilé ìsèlú sọmọ bí wọ́n níbẹ̀ tọ́ba ti bímọ tó pọ̀ dáadáa wọn wá fóńkà rẹ̀ ṣùgbọ́n tá a bá sọ pé nǹkan pọ̀ fún àwọn ẹ̀ma sọ pé nǹkan pọ̀ níbo ló ti lè níbo pípọ̀ ti lè bẹ̀rẹ̀ nípò tí bẹ̀rẹ̀ mi mẹ́rin o àbọ̀mọ mẹ́rin pọ̀ èyí ń pé ọmọ mẹ́rin pọ̀ ọmọ mẹ́rin ò tí ń pọ̀ tá pé ọ̀pọ̀ wọ́n tó bẹ̀rẹ̀ ṣe bímọ tó pọ̀ ó lè fètò tí ó gbá ṣe sinmi díẹ̀ ṣe sinmi díẹ̀. wọ́n bẹ̀rẹ̀ bá Muhammad bin Usaimin Muhammad bin Salih al-Usaimin wọ́n bí àwọn náà lóye àwọn náà ní àlẹ́ àsìkò fi jẹ́ ìpìlẹ̀ rẹ̀ tẹ̀tọ̀ torí pé lójú ayé àlẹ́bí wa Muhammad sallallahu alayhi àfọwájá bí sọ pé. كنا نعزل والقرآن ينزل àwa máa ń mú àtọ̀ ta èdè ọ̀dà sójú ara ìyàwó wa láti lójú ayé àdébí àwọn Muhammad sallallahu alayhi wa sallam alùpàá ní sọ̀kà ìlú nígbà náà yẹn ní fáwọn kùnà ní ọ̀pọ̀ ọ̀pọ̀ àkókò àmàṣe oníṣẹ́ tí bàbá òfin mi sàlàyé pé ìpìlẹ̀ rẹ̀ jáde wọ́n wá ní pé ṣùgbọ́n o tọ́ba yẹ pé ohun tí èèyàn torí ẹ̀fẹ́ ṣe ihun tí sẹ̀rí àfọwọ́ sí ni yóò máa lọ bá gbọ́n ìyẹn lọ. tọ́ba ṣe ọ̀sẹ̀ sọ fún bó tẹ̀ jẹ́ pé kìlá fún àwùlá kọ́màṣe lọ́lọ́rẹ́ jù kọ́màṣe kẹrin lọ́lọ́rẹ́ jù torí pé ìpìlẹ̀ ẹ̀sùn òun náà ní pé wọ́n fẹ́ jẹ́ àpọ̀ lọ́mọ wọ́n fẹ́ jẹ́ àpọ̀ lọ́mọ ẹgbẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀n tó fi ṣe wá lójú kòkòrò bí àṣẹ ló fẹ́ pa ṣùgbọ́n ṣe ojú kòkòrò ni òun náà ní pé tazawwaju àlùwàdúdá àlùwàlúdá ẹ fẹ́ obìnrin tó ti fẹ́ nífẹ̀ẹ́ sí tí ó sì jẹ́ ọlọ́mọ tí ó máa gbọmọ fún yín tí ó máa gbọmọ fún yín dáadáa tí ò ní rẹ̀ tá a bá sì gbàgbé alẹ́bíà muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ nìkan tó ṣe pé nínú ìpìlẹ̀ rẹ̀ gangan káde bá àfimọ́ tó pọ̀ ọfẹ́ jẹ́ àníyàwó tó pọ̀ ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́run bá náà ti sọ nípa pé ẹsẹ̀ méjì méjì ẹsẹ̀ mẹ́ta mẹ́ta kódà ìjẹba lè fẹ́ náà nínú ẹsẹ̀ náà nínú tọba tó rí bọ̀ lágbára bóyá lágbára owó tó fi pọ̀ tàbí ìlágbára ti wíwá tó rò jò níyà lóòní owó àṣìdá ní nǹkan wà lọ́kẹ́ ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé ọlọ́run bá fẹ́ jọ jẹ́ pé àjùdù sọ̀jà kápọ̀ níyàwó wọ́n ṣàlàyé fún wa rí nípa pé wọ́n béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ wípé ẹ dákun ta nínú àwọn sàbẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam tó níyàwó tayọ ẹyọ kan ẹgbọ́n béèrè wọ́n béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ lájúmọ́ tó da ìmá tó ẹ dákun ẹ̀yin olùmọ̀ ta nínú àwọn sàábì ànẹ́bì tó ní ju ìyàwó kan lọ àwọn olùmọ̀ wá tún ìbéèrè yẹn wọ́n ní olùbéèrè yóò béèrè ìbéèrè dáadáa o béèrè tó béèrè yìí ti béèrè tó dáa ìhun tó yẹ kó béèrè ni pé ẹ dákun ta nínú àwọn sàádé ojú ìyàwó kan nítorí ẹ̀kọ́ béèrè àwọn àtọ́ ẹgbẹ́ béèrè tá a sọ sí lẹ́nu yìí lọ́ba béèrè àwọn ọmọ sàádé tó bí tọ́ níyàwó ẹyọ kan ju méjì náà lọ àwọn ọmọ sàádé tó níyàwó ẹyọ kan ju mélòó lọ ju méjì náà lọ wọn ní àfa wàhálì ìyàwó ẹyọ kan lónìí Abu Ubaida bin Jarrah àmì náà dé ní ọmọ ìyàwó ẹyọ kan lónìí wọn wá tún sàlàyé lórí ẹ wọ́n ní na àbí tọ́ọ̀lì ìyàwó kẹ lónìí nígbà tó ní bí bẹ láyé ọfẹ́ níyàwó kejì ó ń ti ọlọ́run ọgbọ ọgbà kìí ṣe pé kọfẹ́ jó níyàwó kejì ṣùgbọ́n sọ ìlú tọ́fà látàá fi ọmọ àbújá àlì iná ìdàbù tọ́ọ̀lì ní alifẹ́ fi ọmọ àbújá àlì ọfẹ́ fi ọmọ àbújá pọ̀ pé rárá ọ̀nà hàdìmù ìṣeun tọ́nà wọn bá ṣe léèwọ̀ lẹ́tọ̀ọ́ wò ìṣeun tọ́nà wọn bá ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ ṣùgbọ́n kò kó ọmọ ẹni rí àtọmọ ẹni ikú sí ọ̀dọ̀ rẹ nìkan ṣoṣo ni mo ta kù nínú kọ ọmọ afẹ́ ọmọ mi ọmọ afọmọ àbújá rẹ àbí kò ti kọ ọmọ mi ọmọ àbújá lọmọ àbọ̀ àdọ̀ rẹ mùsùlùmí náà ni ó lọmọ yẹn o ṣùgbọ́n orí pa bàbá rẹ hùn lórí ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ń kọ jálẹ̀ ànábì ni pé nígbà kò ṣe bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ Afa á ní ṣàgbéjẹmọ́wọ́ ọ̀ṣàgbéjẹmọ́wọ́ nítorí ọlọ́run bá fi jáde láyé lẹ́yìn oṣù mẹ́fà ní Fatima náà ṣàlàyé kí ni Fatima ṣàlàyé sí tẹ́ǹ ìyàwó bẹ́ẹ̀ sí síde wọ́n padà sí sọ́run àfàwọ̀ á ní ìyàwó méje lónìí ẹni táwọn afa ṣàlàyé pé àmọ́ ẹni tó níyàwó kan náà sábẹ́ o ìyàwó méjì lọ ìyàwó mélòó mọ́ ní á lè padà ní péjì wọn padà tó ti lọ́wọ́. ṣùgbọ́n àbúrò bẹ́ẹ̀ lábúrò jàrá ìyàwó kan lòun ní pé ìrànbọ́lọ́ àwọn olùmọ́ ní pé tí o lè má rí bẹ́ẹ̀